Ẹ káàbọ̀ padà, nínú fídíò yìí màá ma ṣàlàyé àwọn terms oríṣiríṣi tá a máa ń lò nínú set. Nínú fídíò tó kọjá mo ṣàlàyé ohun tí à ń pè ní set gẹ́gẹ́ bí àkójọpọ̀ nọ́ḿbà àbí àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ìjọ. Mo dẹ̀ ṣàlàyé fún wa pé tá bá ní element òhun náà ni àwọn ọmọ ẹgbẹ́ ibi ìjọ ohun tí a pè ní set. Mo sọ fún wa pé a ní àwọn set lóríṣiríṣi, a ní finite set eléyìí tó lóǹkà tó jẹ́ pé ó níbi tó dúró, a ní infinite set, a ní empty set àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lónìí a máa ṣe àlàyé àwọn terms oríṣiríṣi tá a máa ń lò ní set. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ tí máa kọ́kọ́ ṣàlàyé òhun náà ni kíni cardinality. cardinality of a set. Tó o bá gbàgbé ó rí i pé mo ṣàlàyé fún wa nínú fídíò eléyìí tó kọjá ráńpẹ́ ohun ní cardinality wọ́n dẹ̀ sọ fún wa pé tá bá ní cardinality òun náà ni òǹkà ọmọ ẹgbẹ́ tó wà nínú ìjọ kan tí a mọ̀ sí set òǹkà ọmọ ẹgbẹ́ tó wà nínú set kan so ohun tí mò ń ṣàlàyé ni pé tó o bá ní set rẹ tó jẹ́ A Originality rẹ̀ wọ́n máa kọ́ gẹ́gẹ́ bí kíni o n of a òun náà ni kíni o òun náà ni the number of elements in a set iye ọmọ ẹgbẹ́ tí ń bẹ nínú ìjọ àbí ikọ̀ kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé A mi wọ́n bá ní àwọn ẹ́límẹ́ǹtì one two three five so ó rí i pé ọmọ ẹgbẹ́ mélòó ló wà nínú sẹ́ẹ̀tì yìí ẹ́límẹ́ǹtì mélòó ní bẹ́ẹ̀ ó rí i pé tá a bá kà ẹ́límẹ́ǹtì mélòó ni o one two three four ẹ́límẹ́ǹtì mẹ́rin a já sí pé cardinality four yóò mọ jẹ́ kí ni o yóò mọ jẹ́ mẹ́rin ǹjẹ́ tí eléyìí bá yé wa ǹjẹ́ ṣó lè sọ fún mi n tí cardinality empty set yóò jẹ́ a pé mo ní sẹ́ẹ̀tì mìíràn Nínú sẹ́ẹ̀tì náà mo wá ní pé ó jẹ́ kíni o, ó jẹ́ empty set, má gbàgbé pé a ní empty set ni sẹ́ẹ̀tì tó jẹ́ pé kò ṣe kíni o, tó jẹ́ pé kò ní ọmọ ẹgbẹ́ kankan tí a mọ̀ sí element, a sí pé cardinality F yó máa jẹ́ kíni o, yó máa jẹ́ zero. Ti singleton ńkọ́? Cardinality singleton náà máa jẹ́ kíni o, yó máa jẹ́ one. Tí eléyìí bá yé wa, ẹ jẹ́ ká lọ sí táàmù mìíràn táàmù míì eléyìí tí màá bọ́ sí òhun náà ni kíni o òhun là ń pè ní universal set òhun náà là ń pè ní universal set kí ni ìtumọ̀ universal wọ́n yọ ọ́ látara universe universe ni àgbáyé tó ti yé wa báyẹn a já sí pé tí n bá ní universal set n tí mò ń ṣàlàyé ńbẹ̀ ni pé kí ni o sẹ́ẹ̀tì tó jẹ́ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tá à ń ṣe kí ni o tá à ń sọ̀rọ̀ nípa wọn so set tó jẹ́ pé kó o rí pé lágbàáyé nísìnyí a léèyàn dúdú, a léèyàn funfun, a lóríṣiríṣi àwọn èèyàn tó jẹ́ kíni o, tó jẹ́ ikọ̀ ẹgbẹ́lẹ́gbẹ́. O ò wá rí tó jẹ́ pé gbogbo àwọn ìjọ èèyàn un sínú un, náà là ń pè ní kíni o universal set. So a set containing all the elements under consideration. Bó la ṣe á máa ń kọ universal set? Láti kọ universal kò le rárá. Báyìí lo lè kọ universal set àbí ko kọ ní U. Ó rí i pé nínú fídíò eléyìí tó kọjá mo sì ṣàlàyé ráńpẹ́ pé o lè kọ universal set náà o lè fi Venn diagram ṣàpèjúwe rẹ̀ bó mo ṣe ló mọ ṣe o mo ní tó bá ya rectangle rẹ báyìí òun ló ń dúró fún kíni o òun ló ń dúró fún universal set mo dẹ̀ sọ fún wa pé circle òdo ràbàtà tí ń ṣe kíni o tí ó wà nínú rectangle yẹn òun náà là ń pè ní kíni òun là ń pè ní set a já sí pé tí n bá ní set méjì níbí báyìí eléyìí ni set A mi tí eléyìí dẹ̀ sì jẹ́ kíni set B so eléyìí jẹ́ kíni o set B so òun ni pé nísìn tí universal set mi tó bá jẹ́ one two three four five ó ti yé A mi tó jẹ́ two three four tí B mi dẹ̀ sì jẹ́ kíni o one five so ti yọ báyẹn so ọyà jẹ́ akọ one sí bíbá yìí náà ajá sí pé ó rí pé gbogbo tó wà nù A àti B òun náà ló wà ní universal set bákan náà ẹ̀wẹ̀ so òun náà ni kíni o eléyìí ni universal set that is àgbáyé ìjọ àgbáyé set tó jẹ́ pé ó kó àwọn yòókù sínú ajá sí pé tá a bá fẹ́ ṣe ní universal set báyìí ní Venn diagram báyìí gbogbo rectangle yìí àti n tó wà rẹ̀ òun náà ni o universal set wa a mi ó máa wà níbí one five ká gba tiẹ̀ ní mìíràn tó jẹ́ six níbí eléyìí náà jẹ́ six one two a ti kọ one tẹ́lẹ̀ so three four ti yé báyẹn so ìyẹn ni universe set àgbáyé set tó kó gbogbo àwọn yòókù sínú ó ti yé báyẹn ǹjẹ́ tí eléyìí bá yé wa ẹ jẹ́ ká lọ síbi táàmù mìíràn eléyìí tí ń túmọ̀ ṣàlàyé ń bí òun náà ni à ń pè ní kíni o equivalent set equivalent set so òhun náà ni pé kí ni o um ìdọ́gba olóǹkà so ìdọ́gba dídọ́gba tó jẹ́ pé ó ri pé equivalent òhun náà ni pé kí ni o dídọ́gba látàntorí òǹkà wọn ṣó ti yé wa báhun so ó yàtọ̀ sí dídọ́gba ní lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí a mọ̀ sí element ma ma ṣàlàyé n tá ń pè ní kí ni equivalent tá bá ní equivalent sign yìí la fi mọ́ ń kọ equivalent a sí pé A mi yóò máa wà equivalent sí B tó bá jẹ́ pé kí ni o tó bá jẹ́ pé wọ́n ní ọmọ iye ọmọ ẹgbẹ́ kan náà so tí wọ́n ní nọ́mbà element kan náà nínú wọn tó ti yé wa báhun tán bá nọ́mbà element kan náà nínú wọn òhun náà ni pé tó bá jẹ́ pé cardinality A tán bá lọ̀ fún ọ ní kí ni o cardinality B á já sí pé kí ni o á já sí pé sẹ́ẹ̀tì méjèèjì un ó wà equivalent á jásí pé set méjéèjì un ó wà equivalent. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní èmi jẹ́ one two three tí b mi sì jẹ́ kíni o abc ó di pé tó bá wò ó dáadáa pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú mo ló máa sọ wí a àti b wọ́n dọ́gba ló ń kà tí a mọ̀ sí equivalent wọ́n dọ́gba ló ń kà tó bá jẹ́ pé iye ọmọ ẹgbẹ́ tí a mọ̀ sí element ń bẹ A iye rẹ̀ náà ní ń B ó rí i pé tó bá wo cardinality A níbí báyìí kí ni o ó rí i pé mẹ́ta ni one two three so ó rí i pé tó bá wo cardinality B náà bákan náà wẹ̀ mẹ́ta ni kí ni wọ́n ṣe o ó rí i pé wọ́n dọ́gba ló ń kà so tó bá ti mú wọn tó fi mú wọn dọ́gba ló ń kà wọn a jẹ́ sọ pé kí ni o A rẹ̀ is equivalent to B so òun náà ni pé kí ni pé kí nǹkan dọ́gba ní òǹkà Ǹjẹ́ tí eléyìí bá wa jẹ́ fún wa ní àpẹẹrẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ state whether the following set is equivalent wọ́n ní ó sọ bóyá àwọn set tá a fẹ́ kọ yìí bóyá wọ́n dọ́gba lóǹkà tí a mọ̀ sí equivalent alákọ̀ọ́kọ́ ni pé v kí ni fí jẹ́ o wọ́n ní yó jẹ́ s tí s ń ṣe kí ni o tí s jẹ́ vowels má gbàgbé pé vowels àwọn fáwẹ́lì èdè èbó ni o òun ni a e i o u àbí so ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ òun náà ni kí ni o one two three four five ó yá jẹ́ á wò bóyá wọ́n dọ́gba lóǹkà wọn ò dọ́gba ní equivalent má dẹ̀ pé mo ṣàlàyé tó o bá fẹ́ mọ̀ bóyá wọ́n dọ́gba lóǹkà àbí wọn ò dọ́gba kí ló ṣe o òun náà ni pé tó o bá wá ọmọ ẹgbẹ́ iye ọmọ ẹgbẹ́ v ó gbúdọ̀ ṣe kí ni ó gbúdọ̀ ṣe déédéé iye ọmọ ẹgbẹ́ ẹni tó bá fi máwọn méjèèjì ṣe déédéé a sì gbọ́dọ̀ sọ pé kí ni o v àti ẹni wọ́n dọ́gba lóǹkà tí a mọ̀ sí equivalent ó kí ni wá ní v wa tó bá wo v wa wọ́n ní v wa jẹ́ vowels sọ pé òun náà ni kí ni o a e i o u àbí ẹní rẹ̀ bákan náà ẹ̀wẹ̀ ó jẹ́ one two three four five tó bá find the cardinality v kí ni cardinality v ó jẹ́ five ni kí ni cardinality ẹni náà máa jẹ́ five ni ó rí pé five làwọn méjèèjì a já sí pé tó bá ti mú iye ọmọ ẹgbẹ́ wọn papọ̀ iye ọmọ ẹgbẹ́ tó wà nínú v tó tún papọ̀ mọ́ iye ọmọ ẹgbẹ́ tó wà nínú kíni o inú n ó sọ pé kíni o àwọn méjèèjì ṣe kíni o wọ́n dọ́gba ní òǹkà tí a mọ̀ sí equivalent bí àpẹẹrẹ mìíràn ọ̀dà eléyìí ńkọ́ ṣé wọ́n dọ́gba lóǹkà ó rí pé o lè sọ pé wọ́n wà equivalent o torí pé kíni kíni iṣẹ́ ti alákọ̀ọ́kọ́ yìí kíni cardinality rẹ̀ so cardinality ká pé a leléyìí má jẹ́ á dara láàmú so ká pé eléyìí náà jẹ́ b àbí cardinality A rẹ òhun ni zero cardinality B rẹ òhun jẹ́ kíni o ó jẹ́ one a já sí pé kíni o A ò ní máa dọ́gba lóǹkà pẹ̀lú B kò ní máa wà equivalent sí B òhun ni mo fi ń ṣàlàyé lẹ́ẹ̀kan pé singleton ó yàtọ̀ sí kíni o ó yàtọ̀ sí empty ǹjẹ́ tí eléyìí bá yé wa ẹ jẹ́ lọ sí táàmù mìíràn equality of set equality of set kí ni à ń pè ní equality of set ó yàtọ̀ sí equivalent set ó rí i pé mo ní equivalent set ní pé kí ni o sẹ́ẹ̀tì méjì tó dọ́gba ló ń kà tó ti yé báwọn so tó bá ní equality of set a lè sọ pé ó dàbí sẹ́ẹ̀tì tó dọ́gba lẹ́gbẹ́ tó jẹ́ pé iye ọmọ ẹgbẹ́ kan náà ni wọ́n jọ ní ọmọ ẹgbẹ́ kan náà ló wà ní sẹ́ẹ̀tì alákọ̀ọ́kọ́ ló tún wà ní kí ni o ló wà ní sẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kejì wọ́n máa sọ pé two sets are equal two sets A and B pé wọ́n dọ́gba lẹ́gbẹ́ so o lè kọ báyìí A equals to B ó rí pé ó yàtọ̀ síta alákọ̀ọ́kọ́ tó bá fẹ́ sọ pé wọ́n dọ́gba lóǹkà equivalent ló lò igi hun mẹ́ta lòun tó ti yé if A is a subset of B and B is what is a subset of A tó bá jẹ́ pé subset A òun ni B tí subset b náà dẹ̀ sì jẹ́ a má dẹ̀ ta pè ní subset òun ni pé kí ni o tó bá jẹ́ pé o lè rí gbogbo ohun tó wà nínú sẹ́ẹ̀tì kan nínú sẹ́ẹ̀tì mìíràn bóyá nísìnyí a mi ó rí pé jẹ́ one two three àbí so tí b mi náà tó bá jẹ́ three two one gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá lè rí gbogbo ohun tó wà nínú a tí n bá lè rí inú b a sí pé is a subset of b tí n bá tún lè rí tó wà nú b ó rí pé tó bá three two one gbogbo tó wà nú ó tún wà a tó ti yẹ báwọn à ń pè ní kíni o a mọ̀ pé òun náà ní subset tí méjèèjì tó bá ti ṣe kíni o tó bá ti dọ́gba a já sí pé wọ́n máa sọ pé kíni o ẹ́ àwọn méjèèjì wọ́n ṣe kíni o wọ́n equal síra wọn tí à ń pè ní kíni o ìdọ́gbalẹ́gbẹ́ wọ́n dọ́gbalẹ́gbẹ́ má ṣe méjèèjì mú síra wọn equivalent ni pé kíni o wọ́n dọ́gba ní kíni o ló ń kà that is cardinality alákọ̀ọ́kọ́ jẹ́ cardinality ẹlẹ́ẹ̀kejì but equal ni pé kíni o iye ọmọ ẹgbẹ́ kan náà làwọn sẹ́ẹ̀tì méjèèjì jọ ní tí a mọ̀ sí kíni tí a mọ̀ sí element àkàlàṣe omi ipa lè sọ pé kíni o gbogbo sẹ́ẹ̀tì tó bá jẹ́ pọ́n dọ́gba ní kíni o gbogbo sẹ́ẹ̀tì tó bá jẹ́ pé ó ṣe kíni wọ́n dọ́gba ló ń kà wọ́n mọ Gbogbo iṣẹ́ tó bá jẹ́ pé wọ́n dọ́gba lẹ́gbẹ́ wọ́n máa dọ́gba lóǹkà. Kì í ṣe gbogbo iṣẹ́ tó bá dọ́gba lóǹkà ni wọ́n máa dọ́gba lẹ́gbẹ́. Ìtumọ̀ ohun tí mò ń sọ ni pé gbogbo iṣẹ́ tó bá wà equivalent kọ́ ni yóò máa wà equal. Gbogbo iṣẹ́ tó bá wà equal òun ni yóò máa wà equivalent gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó bá wo méjèèjì wọ́n dọ́gba lẹ́gbẹ́ one two three one níbí one two three níbí so má jẹ́ ó dàrú pé three la kọ́kọ́ kọ níbí báyìí ọ̀nà to gbà kọ kò ṣe kíni o kò wà immaterial kò ṣe kíni kò kò túmọ̀ sí nǹkan kan ṣó ti yé wa báyẹn but dọ́gba ló ń kà á ó rí i pé wọ́n tún dọ́gba ló ń kà á òǹkà mélòó ni set A ní mẹ́ta mélòó ni B ní mẹ́ta lòun náà ṣó ti yé wa báyẹn but kì í ṣe gbogbo set tó bá dọ́gba ló ń kà ní ó máa dọ́gba lẹ́gbẹ́ tó bá wo àpẹẹrẹ eléyìí set V àti set N wọ́n dọ́gba ló ń kà ṣùgbọ́n ṣé wọ́n dọ́gba lẹ́gbẹ́ wọn ò dọ́gba lẹ́gbẹ́ o torí tó o bá wo eléyìí a e i o u làwọn element ẹ̀ tí eléyìí jẹ́ kí ni láwọn element eléyìí jẹ́ one two three four five So ti yé wa báyẹn. Ǹjẹ́ tí eléyìí bá wá yé wa ẹ jẹ́ á lọ sí àwọn nǹkan mìíràn tí à ń pè ní union and intersection union and intersection So ti yé wa báyẹn union and intersection union àti intersection kò le rárá jẹ́ n kọ́kọ́ mú union. o rí union sẹ́ẹ̀tì méjì kan tá a bá ń kọ báyìí a union b òun ni bíi kọ́ọ̀bù u rẹ̀ yìí tó bá ti rí u bíi tó dàbí kọ́ọ̀bù yẹn union ní ń túmọ̀ sí òun náà ni pé kí ni o sẹ́ẹ̀tì tó kó sínú n tí ń bẹ a tàbí n tí ń bẹ b tàbí n tó wà nínú àwọn méjèèjì ṣó ti yé báyẹn so tó bá fẹ́ kọ ní set builder notation náà ni pé a union b rẹ yóò mọ jẹ́ kí ni o set kan ni s tó jẹ́ pé kí ni yóò mọ kó àwọn element ń bẹ a tàbí òun ni họ element ń bẹ b tàbí element ń bẹ nú a tàbí b olùkọ́ both so ti yíra báyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé n bá ní one two three four Síbí mi tó sì jẹ́ two four eight á já sí pé A union B mi tí mò ń pè ní kíni o tá a kọ báyìí A union B union ni. tó bá jẹ́ pé ó dàbí cup tàbí U òhun náà ni pé n tí ń bẹ nínú A Oya yá one two three four tàbí n tí ń bẹ nínú B Má gbàgbé sẹ́ẹ̀tì kan náà kò o sẹ́ẹ̀tì tó bá ti mú kan o ò tún lè ríru rẹ rẹ̀ mọ́ sí pé kò bùkátà láti kọ yìí torí ti wà níbí báyìí tẹ́lẹ̀ four tún ti wà níbí báyìí tẹ́lẹ̀ kí ló kù tó kọ eight ó o bá wo sẹ́ẹ̀tì a union b dáadáa kí ló kó sínú oko ń a sínú àti ń bẹ union yìí o tún lè kọ ní kíni o o lè kọ ní venn diagram bákan náà ẹ̀wẹ̀ ọ̀yà jẹ́ n ṣàlàyé fún wa ká pé nísìnyí má gbàgbé pé mo ní venn diagram rẹ set circle ló fi mọ ṣe ajá sí pé tí n bá ní a mi níbí tí mo sì ní b mi bákan náà ẹ̀wẹ̀ ó rí i pé a jẹ́ kíni o one two one two three tí eight sì wà níbí tó ti yé wa báhun sórí gbogbo sẹ́ẹ̀tì yìí gbogbo ohun tó wà nínú kiní báyìí báyìí òhun là ń pè ní kíni o òhun là ń pè ní union of a set má gbàgbé kí leléyìí yóò máa jẹ́ wá báhun so yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ universal set tó bá ya rectangle rẹ̀ sí tó bá ya rectangle rẹ̀ sí eléyìí ni à ń pè ní universal set. Ǹjẹ́ tí eléyìí bá yé wa ẹ jẹ́ ká lọ síbi ìpín kejì tí à ń pè ní kíni o tí à ń pè ní intersection intersection intersection ò le rárá. O rí intersection set méjì a máa ń kọ pẹ̀lú A intersection B òun ni intersection leléyìí ó rí pé ti union u lòun intersection any lòun So ti wá báyẹn òun ni pé tó bá fẹ́ kọ́ nínú set builder notation òun ni pé set tó jẹ́ pé kí ni o ó kó sínú tí ń bẹ set alákọ̀ọ́kọ́ àti tí ń bẹ nínú set ẹlẹ́ẹ̀kejì that is in tó common láàárín àwọn méjèèjì tó ti yé wa báwọn ká pé mo ní nísìnyí a mi jẹ́ one two three four bí mi jẹ́ kí ni o two five eight ó rí i pé wọ́n ní nǹkan kan náà là ń kó wọ́n jọ ká ń kó nǹkan kan kí ni tí wọ́n jọ kó à ń kó rẹ̀ ó rí i pé òun ni kí ni òun ni two so ti bá wọn sẹ́ẹ̀tì tó kó àwọn ẹ́límẹ́ǹtì tí ó ká táwọn sẹ́ẹ̀tì méjì ká ń kó papọ̀ òun là ń pè ní kí ni o òun là ń pè ní intersection ó rí pé two wà ní A two dẹ̀ tún ṣe kí ni o ó wà ní B so tó bá fẹ́ kọ́ ní set builder notation òun náà ni pé set kan ni tí ń ṣe s tó jẹ́ pé s wa ń bẹ nínú a tàbí ṣe kí ni o àbí ń bẹ nínú b àti e, set tí ń bẹ nínú kí ni element tí ń bẹ nínú a tí ń bẹ nínú b èyí tí wọ́n jọ kó àǹkó pọ̀ èyí tí wọ́n jọ kánkó jẹ́ tí eléyìí bá yé wa o tún lè kọ òun náà bákan náà ní Venn diagram ajá sí pé tó bá yá a Sẹ́ẹ̀tì rẹ, sẹ́ẹ̀tì alákọ̀ọ́kọ́ má gbàgbé ohun tó fi yà á òhun ni sákò. Sẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ tí o sì ní ohun tí à ń pè ní kíni o? Universal set rẹ níbí, ṣó ti yé wa báhun tí wọ́n sì fún ọ ní K rẹ, tó bá sàmì sí eléyìí tó jẹ́ A àti eléyìí tó jẹ́ B, A rẹ nìí, B rẹ dẹ̀ sì nìí, ṣó ti yé wa báhun, ó ri pé ohun tó kà ńkò ibí bàyìí lòun ó wà true ṣó ti yé wa báyẹn then o tún ní one three four eléyìí ló ń sọ gbogbo ó rí pé gbogbo tó wà nínú agency one two three four tí ń ṣe ta níbí eléyìí náà tún kọ five eight sí five two five eight ajá sí pé tó kà ń kò ní ti ń bẹ láàrin àwọn méjèèjì ṣó ti yé báwọn aláǹkó òun là ń pè ní kíni o òun là ń pè ní intersection má gbàgbé kékeré ní un tí ń bẹ nú a gbogbo ohun ń bẹ a àti b àti tí ń bẹ nú àwọn méjèèjì jẹ́ tí eléyìí bá yé wa ẹ jẹ́ kí n ṣàlàyé complement ẹ jẹ́ kí n ṣàlàyé complement àbí kí n tó ṣàlàyé complement kó bá lè yé wa dáadáa ẹ jẹ́ á lọ sí disjoint set ó rí i pé gẹ́gẹ́ bó ṣe dún létí disjoint látara joint ó rí i pé tá bá fi ń tá ń pè ní kíni o um prefix sí joint iwájú yóò di dis ìtumọ̀ rẹ̀ náà ni pé kíni yóò máa túmọ̀ sí ìdàkejì rẹ̀ tí wọn ò jọ ṣe kíni tí wọn jọ láǹkó òhun ni disjoint ó sọ pé ṣẹ́ẹ̀tì méjì ó sọ pé ṣẹ́ẹ̀tì méjì wọ́n wà disjoint they are disjointed tó bá jẹ́ pé kíni o tí wọn bá jọ káǹkó tí wọn bá jọ káǹkó. ẹ jẹ́ ń fún wa lápẹẹrẹ kí n tí mò ń ṣàlàyé kó lè yé yékè ó di pé ká pé mo ní set a mi tó bá jẹ́ one two three ti set b bákan náà wẹ̀ tó bá jẹ́ abc ó di pé sí wọ́n jọ kánkó wọ́n jọ kánkó so ti wá báwọn a jẹ́ sí pé intersection b mi kí lòun ọmọ jẹ́ o empty intersection b mi ọmọ jẹ́ empty tó bá jẹ́ pé o lọ find the intersection tó jẹ́ pé ò ń wá àǹkò tó wá rí nǹkan kan tí wọn ò jọ káǹkò kankan a já sí pé yóò máa jẹ́ kí ni o a máa sọ pé set méjèèjì yẹn they are disjoint set méjèèjì yẹn they are disjoint tó ti wá báyẹn ó rí i pé nítòótọ́ wọ́n jọ dọ́gba ló ń kà ṣùgbọ́n wọn ò ṣe kí ni o wọn ò jọ dọ́gba lẹ́gbẹ́ ní tó sì tún fi mú wọn mọ́ dọ́gba lẹ́gbẹ́ òun kò tún sí àǹkò láàrin wọn a máa pè wọ́n ní kíni o disjoint set a máa pè wọ́n ní disjoint set èyí tó kù tí máa ṣàlàyé òun náà ni complement complement òrí complement náà le rárá òun náà ni pé kápò bá ní universal set rẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó jẹ́ one two three four five tó sì tún ní sẹ́ẹ̀tì mìíràn tó jẹ́ a tóun jẹ́ three four five o wá rí kọ́ńpílímẹ́ǹtì a tó jẹ́ pé a lè kọ bóyá pẹ̀lú kíni o a prime tàbí ac a raised to power c báyìí òun náà ni tó jẹ́ pé ó ń bẹ nínú universal rẹ tí ò sínú a tó ti yẹ báwọn so tó bá ní complement of a òun náà ní tó yẹ pé kí ṣe kí ni o ìbẹ́nu universal set kí ni universal set tí wọ́n ń bì báyìí one two three four five tí ò sí nú tí ò sí a kí ni wọ́n ń bẹ́nu universal set mi bì báyìí tí ò sí a tó ti yé wa òun náà ní kí ni o ẹ̀yà ó di pé one one bí báyìí sọ one bí ó di pé kò sí ń bí ó ti yé so a já sí pé one làwọn tí ò sí ń bẹ kí ni o tún sí ń bẹ o tún ò sí ń bẹ kí ni o tún sí ń bẹ kò sí mọ́ so àwọn eléyìí ni complement a ó ti yé wa báwọn ajá sí pé kí ló lè rí sọ ṣé complement a àti a fúnra lára rẹ̀ ṣé wọ́n kà ń kó wọn kà ń kó o kí ló wá lè sọ nípa àwọn méjèèjì a jẹ́ pé complement a àti a fúnra lára rẹ̀ wọ́n wà disjoint torí wọn jọ sí kí ni o wọn jọ kà ń kó tó o bá find intersection wọn kí ló mọ wá o yóò mọ fún ní empty set yóò mọ fún ní empty set ǹjẹ́ tí eléyìí bá yé wa ẹ jẹ́ ń fún wa ní àwọn àpẹẹrẹ kó tún lè baà yé yékéyéké sí gẹ́gẹ́ bí àpẹẹrẹ if a is equal to one two five seven b is equal to one three six seven a subset tí wọ́n bá jẹ́ akẹgbẹ́ má gbàgbé tá a ti pè ní subset of the what of the universal set One universal set tí wọ́n jẹ́ kí ni o one two three dórí ten tí wọ́n bá kọ dot dot ìtumọ̀ ẹ̀ ni pé tún ń lọ débò dórí ten wọ́n á ní ká find kí ni find a complement b complement. Question wàhẹ́ kìíní o A intersection B complement A union B complement A complement intersection B complement A complement union B complement ìbéèrè kejì òhun náà ni pé wọ́n ní ká kọ eléyìí jọ ti um power set tá a ṣe lẹ́ẹ̀kan wọ́n ní the subset of B, each of which has three elements. Ó rí i pé láti ṣe eléyìí kò le rárá ó wọ́n fún wa ní A wa pó jẹ́ one two five seven jẹ́ n kọ́ A rẹ̀ wọ́n ní í ṣe kí ni o one two five seven àbí tí b rẹ̀ dẹ̀ sì jẹ́ kíní o one three six seven àbí wọ́n dẹ̀ fún wa ní universal tiwa pé wà láti bo ó wà látòrí one dórí bo lórí ten ọ̀yà kí ni nǹkan aláwọ̀kọ́ tí wọ́n ní á ṣe a complement má gbàgbé complement mo ti ṣàlàyé pé tọ́wọ́ bá ní complement set kan òun náà ni tó jẹ́ pé ń bẹ́nu universal set kí wà ní universal set wá bíbáyìí eléyìí that is number tó wà láàrin ibo láti one day ten tí ò sínú a tó ti yé báwọn complement b náà mo jẹ́ tí ń bẹ nínú universal set tí ò sínú b ọ̀yà kíní wà ń bẹ universal set tiwa tí ò sínú a ọ̀yà ó di pé a wa jẹ́ one two five seven kí ni àwọn tí ò tí ó tó wà ní universal tí ò sí ń bẹ àwọn náà ní kí ni three àbí ọ̀yà mo sọ wọn four kí n tún ni o six àbí eight nine ten àti fúnra rẹ̀ ọ̀yà. B complement ńkọ́ òun náà ni pé n tí ń bẹ nínú universal tí ò sí nínú B kí ni wọ́n ó rí i pé B rẹ ni one three six seven àwọn wo bẹ nínú universal tí ò sí nínú B àwọn náà ni two four five àbí óyá kí n tún ni eight nine ten ǹjẹ́ tí eléyìí bá yé wa wọ́n ní ká find A intersection B má gbàgbé pé o ò lè mọ A intersection B complement àyàfi kó o mọ A intersection B ó dẹ̀ ṣì lè mọ A union B complement bí báyìí àfi kó A union B a ka sí pé ká lè lọ já find A union B náà ó kí union B rẹ òun náà ni àkójọpọ̀ n bẹ́nu A element bẹ́nu A títún ń bẹ́nu B náà bákan náà ìwẹ̀ ọ̀yà tó bá kó àwọn méjèèjì jọ kọ èyí tó bá jẹ́ pé ó ọjọ́ papọ̀ ẹ̀kan náà ló kọ a tún ní three ṣé four kò sí five five ń bẹ níbí kò sí níbí yìí six seven ó rí i pé tó o bá wo méjèèjì tí mo kọ yìí ó jẹ́ pé kí ni o gbogbo tí ń bẹ ní kí ni a àti b mo rò bóyá ó tó o bá find ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀ má bínú n ò ní ká kọ yànpa eléyìí rẹ́ n ní ká kọ eléyìí o àwa là ń wá fúnra wa torí àwa wò pé ó ṣe kí ni ó ṣe pàtàkì ká wá àwa wò ṣe pàtàkì ká wá. Óyá so kí ni a intersection B mi náà tún jẹ́ òun náà ni pé n tí wọ́n jọ tí wọ́n jọ àǹkóò tí ń bẹ láàrin A àti B kí ni àǹkóò tó wà ń bẹ̀ one nìkan ni àbí no seven tún wà ń bẹ̀ o pé tí wọ́n jọ ká àǹkóò nìyẹn. Ǹjẹ́ tí o bá ti ṣe eléyìí tán kí ni wá ni tí wọ́n ní á wá ta fi lọ bẹ̀ gangan Ẹlẹ́ẹ̀kẹrin òhun náà ni kíni A intersection B complement. Má dẹ̀ gbàgbé pé bóo la ṣe mọ́ ń tú complement òhun náà ni tó jẹ́ pé kíni o um n tí ń bẹ níbo n tí ń bẹ nínú A intersection B ẹ má bínú so òhun ni pé n tí ń bẹ nínú kíni universal set rẹ tí ò sí nínú kíni o A intersection B tí ò sínú A intersection B kí ni wá ń bẹ nínú A kí ni bẹ nínú intersection tiẹ̀ tí ò sínú A intersection B ẹ àjẹ́ akọ́sọ́ pé intersection B rẹ̀ àwọn ni kí ni two three four five six àbí eight nine ten mo rò bóyá wa ọ̀yà ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n ní àwa náà ní A union B complement bó ló ṣe tú òun náà òun ni pé n ti ń bẹ́nu bó n ti ń bẹ́nu yunifásẹ̀tì rẹ tí ò sí ń bò tí ò sí A union B ọ̀yà kí ni àwọn tí ń bẹ ńbẹ̀ ọ̀yà ẹ jẹ́ á ṣe wọ́n kí ni wọ́n jẹ́ o kí ni A tó bá wo universal rẹ ni A union B ni kí ni ń bẹ níbí tí ò sí níbí òun náà ni kí ni o four àbí eight nine ten tó ti yé wa báyẹn four eight nine ten ọ̀yà kí ni àwọn nǹkan míì tí wọ́n ní ká wá ó rí i pé tó bá wo nǹkan kẹfà tí wọ́n ní ká wá a intersect a complement intersection b complement a complement intersection b complement òun náà ni pé kí ni kí lọ́jọ́ kánkó láàrin a complement tí ń ṣe eléyìí àti b complement kí ni àǹkó tí ń bẹ́nu wọn four four àbí kí n tún ní o eight eight nine ten so yé wa báwọn nine ten then èyí tó tún ṣe tí wọ́n tún ní wá ń a complement union b complement òun náà ni pé kí ni o tó bá wo àpapọ̀ a complement àti b complement ó pa àwọn méjèèjì papọ̀ tó bá pa wọ́n papọ̀ kí ló ní two three four àbí five six eight nine ten mo rò wóyé wa nǹkan kan ni mo fẹ́ fàyọ tí mo fi lọ bí o mo fẹ́ fa òfin kan yọ tí à ń pè ní De Morgan's theorem kí ni wá ni De Morgan's theorem ń sọ so òun náà ni pé má dara rẹ láàmú tó o bá ní kí ni A union B complement complement àpapọ̀ A àti B complement A union B yóò mọ jẹ́ kí ni o A complement interaction B complement ṣé irọ́ ni ó yá báyìí kí ni A union B complement tiwa òun rèé wọ́n ní yóò mọ papọ̀ mọ́ kí ni o A complement interaction B complement òun rèé wọ́n papọ̀ àbí wọn ò papọ̀ ó rí i pé wọ́n papọ̀ òfin àkọ́kọ́ fún D Morgans nìyẹn ọ̀rẹ́ òfin ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé mọ́dà rẹ láàmú o sórí complement intersection A àti B yóò máa jẹ́ kí ni o yóò máa jẹ́ union compliment àwọn méjèèjì ó rí pé tó bá wo intersection B bíbá yìí náà òun rèé àbí ó rí pé òun rèé àbí ó rí pé tó bá wo A compliment union B compliment òun náà rèé wọ́n jọ dọ́gba bí wọ́n jọ dọ́gba wọ́n dọ́gba lóǹkà wọ́n sì dọ́gba lẹ́gbẹ́ tó ti wá báyìí òun ni à ń pè ní De Morgan's theorem lọ́dí ọwọ́ rẹ̀ kí ni De Morgan's theorem ń sọ òun náà ni pé kí ni o kọ́ńplímẹ́ǹtì union sẹ́ẹ̀tì méjì kan yóò mọ equal sí kí ni o intersection kọ́ńplímẹ́ǹtì àwọn sẹ́ẹ̀tì òun lọ́kọ̀ọ̀kan tó ti wá báyìí àti pé kọ́ńplímẹ́ǹtì intersection àwọn sẹ́ẹ̀tì méjì kan yóò mọ equal sí kí ni o union Compliment àwọn set wọn lọ́tọ̀ọ̀tọ̀ mo rò pé ó ti yé wa báyẹn so kí n tó tẹ̀síwájú a tún wá ní àwọn òfin mìíràn àwọn properties mìíràn so a ní àwọn properties mìíràn fún ní set àwọn other properties ń bẹ òun náà ni pé kí ni a ní commutativity property commutative law òun náà ni òfin commutative tó o bá gbàgbé òfin commutative ó rí i pé nínú àwọn ẹ̀kọ́ tó síwájú mo yán commutative fún wa tí à ń pè ní kíni o òun ni pé tó bá jẹ́ pé o ní nọ́mbà méjì kan tàbí ẹ́límẹ́ǹtì méjì kan tó wà ní kíni o tó ní operator tó jẹ́ pé tó bá get tó bá ṣe báyìí kò yàtọ̀ sí tó bá yí kádàrá àwọn ẹ́límẹ́ǹtì ń padà tó gbé èyí tó wà lẹ́lẹ́kejì sẹ́lá ọkọ àti lálá ọkọ sẹ́lẹ̀kejì tí ò bá yípo gẹ́gẹ́ bí àpẹẹrẹ ipa ní two plus three three plus two náà yóò fún mi ní five á já sí pé plus náà ṣe kí ni ó wà commutative gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló rí pé multiplication wà commutative torí three times two kí ni ó fún mi o six two times three náà ńkọ́ yóò máa fún mi ní six ọ̀ wá rí plus yìí ń ṣe déédéé in tá à ń pè ní kí ni o union ní set intersection náà ń ṣe déédéé kí ni o multiplication ní set a já sí pé a tún lè mófin kan náà wà nígbà tí a ti lọ ṣe déédé pẹ̀lú ara wọn pé kí ni o A union B mi yóò mọ jẹ́ kí ni B union A tí A intersection B náà mọ jẹ́ kí ni o B intersection A eléyìí ni à ń pè ní kí ni eléyìí là ń pè ní commutative property so ó tún satisfy associative property náà associative law ó rí i pé nínú addition àti multiplication wa náà a ní Addition wa associative. Kí ni associative ni pé tó o bá ní element mẹ́ta A, B, C, So ti yé báhun? So tó o bá gbé U náà sí báyìí kò síyàtọ̀ kó kọ́ báyìí náà. Ohun tí associative ń sọ nìyẹn. Ṣó ti yé báyẹn? So union náà wà associative. Intersection náà ṣe kí ni o? wà associative. So ti yé wa báyẹn? Má gbàgbé kí ni mo fi ṣàfiwé wọn? ṣàfiwé union rẹ pẹ̀lú plus mo ṣàfiwé intersection pẹ̀lú kíni o multiplication ó rí i pé tó bá ṣe ń tó dọ́gba ká pé tí n bá ní one union two union three sọ pé yóò mọ jẹ́ kíni o one union two union three mọ̀ pé tó bá fẹ́ ṣe pẹ̀lú addition ilé ọmọ jẹ́ one plus two plus three one plus two plus three ó rí i pé kan náà ni ó fún ilé ọmọ jẹ́ kíni five àbí one one plus five kíni ọmọ jẹ́ six ilé náà jẹ́ three plus three kíni ọmọ jẹ́ yóò mọ jẹ́ six ajá sí pé kí ni o union àti intersection náà wọ́n wà associative wọ́n wà associative òrí òfin mìíràn tí màá tún sọ fún ọ ọ̀nà ni kí ni o distributive so distributive property so tiẹ̀ so union ó wà distributive over kí ni o over intersection intersection náà dẹ̀ sì wà distributive over I mean uh, union òun náà ni pé kí lòun túmọ̀ sí òun ni pé tó bá ní kí ni tó bá ní a union b intersection c kò bùkátà láti dára rẹ láàmú yóò máa jẹ́ kí ni a union b ó fi eléyìí ó fi fẹ́ eléyìí so ti intersection a sorry union eh, intersection yẹ tó nǹkan káyé lè gbà yóò máa jẹ́ kí ni a union b intersection what a union c ó rí i pé fi fẹ́ra wọn a union a fẹ́ b intersection a union c eléyìí là ń pè ní kíni eléyìí là ń pè ní distributive ó mi pé union is distributive over intersection o tún lè sọ intersection náà wà distributive over union bó ṣe ṣe tàlákọ̀ọ́kọ́ òun náà mọ jẹ́ kíni o òun náà mọ jẹ́ a intersection b union a intersection c pé ká tó mo fẹ́ lo àpẹẹrẹ mìíràn náà láti ṣe ni pé tí n bá ní a union two intersection three láì dára wa láàmú kí ni ó jẹ́ o a union what union two sorry a union two intersection a union three sọ pé tó bá lo àwọn addition kí ni union mo láddition yóò máa jẹ́ one plus two times three àbí sọ pé yóò máa jẹ́ kí ni one plus six yóò máa jẹ́ seven ó yá já sí right hand side náà seven ni ó jẹ́ kí ni union sọ pé union rẹ̀ is what ẹ́ sọ pé union rẹ̀ is what union rẹ̀ jẹ́ kí ni o ọ jẹ́ kí là ń pè plus one plus two jẹ́ three intersection one kí leléyìí náà jẹ́ one one plus kí lòun jẹ́ one plus three òun náà jẹ́ four àbí so ti yọ abáyẹn á já sí pé three times four yóò máa fún mi ní kíni yóò máa fún mi ní twelve mo ti ṣàṣìṣe o ẹ̀yà já wo ohun tí mo kọ a union b intersection c yóò máa jẹ́ kíni o a union b intersection a union eh, three àbí intersection a union three ọ̀yà eléyọ̀ jẹ́ one plus two times three so ti yé so one plus two times three ṣé kan náà so yóò jẹ́ one plus six ọ̀yà eléyìí kò rí bẹ́ẹ̀ o kò so mo kàn ala koko kafi kà fi ṣàlàyé kó lè yé wa yéké o ṣó ti yé báyẹn so kì í ṣe gbogbo ìgbà kan kan ronú rẹ̀ pé ó dà gẹ́gẹ́ bí kíni ó dà gẹ́gẹ́ bí tí wọ́n bá ní nǹkan dà gẹ́gẹ́ bí kò túmọ̀ sí pé yóò mọ rí bẹ́ẹ̀ ní gbogbo ìgbà ó dà gẹ́gẹ́ bí three àti kíni o um ó dà gẹ́gẹ́ bí ó dà gẹ́gẹ́ bí addition àti kíni àti subtraction ó dà gẹ́gẹ́ bí addition àti subtraction but jẹ́ n béèrè lọ́wọ́ rẹ ṣé addition so wà distributive over multiplication ohun tí ó jẹ́ ó yé wa nìyẹn um pẹ̀lú ohun tó ti ṣe So multiplication máa ń wà distributive over addition tán bá rántí òfin o ṣùgbọ́n addition wà distributive over kíni o kò wà distributive over multiplication kò wà distributive over multiplication kí ni mo pè o so multiplication wà distributive over addition ajá sí pé òfin ẹlẹ́ẹ̀kejì ni ó ṣiṣẹ́ ní tá à ń bá lọ but union wà distributive over intersection intersection náà dẹ̀ ṣe kíni ó wà distributive over union tí n bá ṣe òfin eléyìí tá à ń bá lọ ó rí i pé a máa gẹ́ẹ̀tì kankan náà jẹ́ kí n fún wa máa wò ó. mi ti ń ṣàṣìṣe óyá ká pé mo ní sọ mo ní multiplication ṣe kí ni o multiplication wa distributive over addition á já sí pé màá ní one intersection kí ló dé ìgé mi ṣàṣìṣe ọ̀yà one intersection two union three will be the same thing as what one intersection two union one intersection three ọ̀yà. Oh, yeah ó rí i pé tá a bá ro multiplication yóò jẹ́ one times two plus three àbí the same thing as what one times two plus one times three so ti rí báwọn so ó ṣe déédéé o òfin gan ọba lọ so eléyìí ó one times five which is five eléyìí jẹ́ two plus three which is also five so ti yé wa báyìí so ajá sí pé tí mo fẹ́ fàyọ in essence ni pé multiplication ó distributive over addition so which is same thing as one dot two plus one done three, But addition is not distributive over multiplication. So the addition is not distributive over multiplication. Tí try láti sọ So tí try láti sọ So the ó rí pé 3 ni times uh, eh, 4 kò ní fún ẹ 12 So eléyìí them dẹ̀ mọ̀ fún ẹ So the but union àti intersection ń say they Òun ni pé A union B intersection C is the same thing as what? A union B intersection A union C so ti yára báyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni A intersection B union C the same thing as what A intersection B union A intersection C so ti eléyìí ni òfin inú òfin mìíràn eléyìí tí mo fẹ́ kọ́ ọmọ òun náà ni absorption law mo ti ṣàlàyé rẹ̀ fún wa níwájú má bínú gègé mi ń ṣàṣìṣe absorption law Kí ni absorption law? Òhun náà ni pé kí ni o? Òhun náà ni pé A intersection A complement rẹ̀ ẹ má gbàgbé pé mo ṣàlàyé ìyẹn níbi disjoint yóò máa jẹ́ empty eléyìí tí à ní absorption law ṣó ti yé ẹ má dàra yín láàmú. Kí ni ó rí i pé kò sáǹkóò láàrin A set kan àti complement rẹ̀ àbí? So absorption law mìíràn ni pé kí ni o? A intersection A union B òhun náà máa jẹ́ kí ni? Òhun náà máa jẹ́ A. So òhun náà máa jẹ́ A kò bùkátà láti dà rẹ láàmú. Ǹjẹ́ tí eléyìí bá yé wa kí n tó kádìí ẹ̀kọ́ yìí ńlẹ̀ ẹ jẹ́ tún ṣàlàyé nǹkan mìíràn tí ń jẹ́ kíni o nínú àwọn term míì tá mọ́ ń lò tí a mọ̀ sí difference tí a mọ̀ sí difference kí ló dé difference of set difference of set so ó rí difference ó dà gẹ́gẹ́ bí Binance tá a mọ̀ ń ṣe náà ni difference of A and B tá a mọ̀ ń kọ báyìí o lè kọ báyìí so tá a bá ní A minus B òun náà ni pé kí ni A difference B ìtumọ̀ rẹ̀ ni pé kí ni o ẹ́límẹ́ǹtì tó jẹ́ pé ó ṣe kí ni o ẹ́n ẹ́límẹ́ǹtì tó jẹ́ pé kí ni àwọn ẹ́límẹ́ǹtì tó wà ní inú B lásán A lásán tí ò sínú B àwọn ọmọ ọ̀jọ́ tí ń bẹ́nu A lásán tí ò sínú B so tó ó rí i pé tó bá fẹ́ kọ́ ní set builder notation a minus b rẹ yóò mọ jẹ́ kí ni o n ń bẹ nú a rẹ so ti yé báwọn so bet kò sínú bò kò sínú b s rẹ yóò wà nú a lásán kò ní sínú b yẹn fún ní àpẹẹrẹ kan kó lè yọ ká pé a mi ó jẹ́ kí ni o two four six eight tí b mi dẹ̀ sì jẹ́ kí ni o one two five six ó yá. Oh, yeah. Kí ni a minus b ó máa jẹ́ pẹ̀lú àlàyé tí mo ṣe? A a minus b rẹ kí ni yóò máa o? Ohun tí ń bẹ a nìkan tí ò sí nínú b. Ó rí i pé two wà níbí báyìí, ṣé two wà níbí báyìí? Ó wà ńbẹ̀. Four wà níbí báyìí, ṣé ó wà níbí báyìí? Kò sí ńbẹ̀, o ó So o kọ àbí? Ó yá six wà níbí báyìí, ṣé ó ń bẹ níbí báyìí? Ó ń bẹ ńbẹ̀, o ò ní kọ. Eight ń bẹ báyìí, ṣé ń bẹ báyìí? Ó rí pé kò sí b náà, ó ṣe kí ni o? ó kọ which is eight b minus a mi o je kò b minus a mi o je má bínú mi ń ṣàṣìṣe àti so b minus a mi a b minus a mi kini ni ó mọ o ohun tí ń bẹ́nú ti osinu a one ń bẹ two pé kò sí ọkọ̀ mọ bìnú óyá two ńkọ́? two wà nínú b ó tún ń a náà five ńkọ́? kò sí nínú a o ó kọ ti yé báhun so á já sí pé one àti five lásán ni torí six ń bẹ ńbò six ń bẹ nínú àwọn méjèèjì. Ǹjẹ́ tí eléyìí bá yé wa bíbàyí ni màá ti mọ fi àdàgbà ètò eléyìí rọ̀ sí tí o bá gbádùn fídíò yìí má gbàgbé láti bá mi like kó dẹ̀ si subscribe kò dẹ̀ bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ kí náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. Jẹ́ títí tí fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀, o ṣeun.